mùsùlùmí ọlọ́mọ ṣe wá ní kèfèrí láíláí ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá tí ń jẹ́ Muhammad sallallahu alaihi wasallam ẹni tí Ọlọ́run bá fi Islam rán tó sì jẹ́ṣẹ́ Islam náà lódidi kò jẹ́ láàbọ̀ kò jẹ́ ṣẹ́kù ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad àti gbogbo mùsùlùmí lápapọ̀ lẹ́yìn eléyìí abẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run ti rọ̀lẹ́ ìpẹ̀lú a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim asáàdì ọlọ́run kú lọ́dọ̀ àṣẹ ìtọ́n ẹni ẹ̀kọ́ ẹni ègbé abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah àjọkẹ́ ayé àṣàká láìra suratul A'raf <clears throat> aya ninety four ìkẹrìnléní àádọ́rùn-ún kí àáfàá kan kí ó bá wa kà á wà má rìsánà fi kọ̀rìyàtì mi nàbí yẹn ilà àkọ́dùnà àbáṣà yìí dẹ̀ bá ka aya yẹn wà má rìsánà fi kọ̀rìyàtì mi nàbí yẹn aya ninety four. بسم الله الرحمن وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلكم يضرعون ọlọ́run lẹ́yìn ìgbà tí ọlọ́run bá lékè ọlá tó ti sọ̀rọ̀ nípa àwọn òjíṣẹ́ márùn ìpè wọn àti ìgbìyànjú pẹ̀lú ìlàkàkà wọn lórí àwọn èèyàn wọn kí wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run àti èsì tí àwọn èèyàn wọn tí wọ́n fọ̀ pẹ̀lú àwọn ète tí àwọn èèyàn wọn dá lé wọn lórí láti lè dá wọn lágara kí wọ́n má bàa ríṣẹ́ ọlọ́run ọba jẹ́ àti àwọn ìdẹ́rùbà pẹ̀lú àwọn oríṣiríṣi ọgbọ́n tí wọ́n dá tí ṣe ọgbọ́n ẹ̀wẹ́ àti kíní gbẹ̀yìn àwọn wọ̀nyí gbogbo wọn pátá ni wọ́n pòfo ni wọ́n ṣòfò láyé lóòjọ́ alìkìyàmọ̀ wọ́n tún jẹ́ ẹni ìyà ọlọ́run ọba pa wọ́n rẹ́ àwọn àfáà wa ní lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti ṣe àlàyé ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run márùn-ún nínú alukur'an tí ọlọ́run dẹ̀ sọ nípa ìpè wọn tí wọ́n pe àwọn èèyàn wọn àti bó àti àwọn èsì táwọn èèyàn wọn ń fi àti ète àti ọgbọ́n àlùmọ̀kọ́ tí àwọn èèyàn wọn ń dá lórí àti da ìpè àwọn òjíṣẹ́ ọlọ́run bá nù lórí àti dẹ́rùbà wọn àti halẹ̀ mọ́ wọn wọ́n bá máa tẹ̀síwájú níbi ìpèpè sójú ọ̀nà tọ́lọ́run ọba àti pé kí ló ń gbẹ̀yìn àwọn èèyàn márààrún tọ́lọ́run ọba dárúkọ pé ìparun òun ló dé bá wọn láyé tó bá tún di ọlẹ́gbùdà ní kíámọ̀ wọn ò tún bọ́ sínú ìyà ayérayé ọlọ́run ọba àlékè ọlọ́ ó wá tẹ̀síwájú. ọlọ́run abẹ́ kó yé wa wípé ìṣesí àwọn èèyàn kì í yàtọ̀ àwọn kèfèrí bákan náà ní ṣe sí wọn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìpè àwọn òjíṣẹ́ ọlọ́run ẹyọ kan náà ni wọ́n ní bákan náà ọlọ́run tún jóyé wa nínú àwọn òjíṣẹ́ márààrún tí ọlọ́run ti sọ̀rọ̀ wọn sẹ́yìn wípé àwọn kèfèrí bí ìran wọn bá ti yàtọ̀ èrò wọn ọ̀kan ni ọ̀kan ni kèfèrí káàkiri àti pé gbogbo tí bá yàtọ̀ ìpèpè wọn ọ̀kan ni kò sí yàtọ̀ láàárín ìpèpè àwọn òjíṣẹ́ ọlọ́run nǹkan aṣọ ni wọ́n pèpè sí àti pé gbogbo àwọn kèfèrí pátá nǹkan ni wọ́n kò sí àtọ̀ láàrin wọn. n tó sì máa gbẹ̀yìn àwọn kèfèrí náà ní parun èyí tí ó sì gbẹ̀yìn àwọn òjíṣẹ́ ọlọ́run ní ọ̀la àtàwọn tí wọ́n bá gbàgbọ́ pẹ̀lú wọn. bákan náà ọlọ́run tó yé wa pé gbogbo kèfèrí pátá bó tilẹ̀ kí wọ́n ní agbára tó kí wọ́n ní èèyàn tó kí wọ́n ní èrò tó kí wọ́n ní owó kí wọ́n ní ìfọ̀lẹ́ ìkànnà ìparun nígbẹ̀yìn kèfèrí àti pé àwọn òjíṣẹ́ ọlọ́run bólà ò kí wọ́n lẹ́tọ́ àti àwọn tó bá tẹ̀lé wọn bólà kí wọ́n kéré lóǹkà tó bólà ò kí wọ́n lẹ́tọ́ ọ̀là ní máa ń gbẹ̀yìn wọn. ọlọ́run wa ni wà má arsalna fi qaryatin min nabiyyin. arsalna fi qaryatin min nabiyyin. a ní gbé dìde tàbí ká rán níṣẹ́ nínú ìlú kan ànábì kan ṣoṣo báyìí a ní gbé dìde ìlà àkọ́dùnà àhàláhà bìlìbà sáwà dọ̀rọ̀ àyàfi kó jẹ́ pé ká fi kan àwọn aráàlú yẹn àlìbàsá ká kan wọ́n wà dọ̀rọ̀ kí ni wọ́n pè ní bàsá wọ́n ní òun náà ni àwọn tí ó ma kan àwọn èèyàn yẹn nínú tí wọn ò fẹ́ ní ara wọn gẹ́gẹ́ bí àìsàn àtàárẹ̀ a ma fi kàn wọ́n wàdọ̀rọ̀ in tí ó máa kàn wọ́n tí èé ṣe nǹkan tara gẹ́gẹ́ bí òṣì ọlọ́run ó máa fi ta wọ́n. àti gẹ́gẹ́ bí kí wọ́n wà nínú kí wọ́n ní bùkátà sí àwọn nǹkan kan tọ́wọ́ wọn ò ní tẹ̀ ó fẹ́ pé ọlọ́run ó máa fi nira kàn wọ́n lọ́nà kan àbí lọ́nà míì. ọlọ́run wá ní kò sí tàbí ṣùgbọ́n tí a bá rò òjíṣẹ́ kan sí àwọn èèyàn kan bí ìṣe pé kí ọlọ́run kó gba àwọn aráàlú náà mú pẹ̀lú táàpẹ̀ ní bàṣà àti dọ̀rà wọ́n wá ní kí là ń pè ní bàṣà wọ́n ní bàṣà náà ní ìnira tí ó máa bá àwọn èèyàn nínú ara gẹ́gẹ́ bí àárẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn ènìyàn máa kọ ara òun tà pé ní dọ̀rá òun ní àwọn ìnira tí kì í ṣe pé ara òun ló ti máa wáyé òun náà náà gẹ́gẹ́ bí òṣì àbí ìdààmú àbí wàhálà tí wọ́n ní bùkátà sí ìkankan tó máa wà ní tó yọ olúwa ní kò sí àwọn ìran tá a bá rán òjíṣẹ́ ọlọ́run sí bí kì ṣe ká fi wá àwọn nǹkan yẹn ká fi gbá wọn mú. ọlọ́run nídìí tá a fi ṣe bẹ́ẹ̀ ni pé la'allahum yadarra'un bóyá wọn ò lè máa rawọ́ rasẹ̀ sọ́lọ́run bóyá wọn ò lè yẹpẹrẹ ara wọn fọ́lọ́run tí wọ́n wàá rí ọlọ́run lẹ́ni tó jẹ́ pé òun làwọn ò máa ké sí òun ni wọ́n máa ké pè ọlọ́run bá lè kan lá ní ìdí tá ọlọ́run fi ń ṣe bẹ́ẹ̀ ni pé kí wọ́n bá lè tara ìnira tá a bá wọn mú yìí wọ́n bá lè tara rẹ̀ rọra wọn lẹ̀ fọlọ́run kí rẹra wọn lẹ̀ kí yẹpẹrẹ àwọn ara wọn lẹ̀ kí wọ́n gbà ipò olúwa ọba ọlọ́run ni ọ̀gá wọn tí wọ́n wà ara wọn lábẹ́ sọ́dọ̀ ọlọ́run. tí wọ́n máa wá pé pé kó mú nira yẹn kúrò fún wọn. wọ́n máa wá pé ọlọ́run pé kó jọ̀wọ́ kó mú ìnira kúrò fún wọn. torí bọ́lá á fi ìnira kàn wọ́n lọ́nà kan àbí lọ́nà míì. nítorí pọ́lọ̀ ń sọ pé á fi ìnira kàn wọ́n ní àná kan tàbí ní àná míì. so èyí tó kàn wọ́n yẹn tí wọ́n bá lè ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run tí wọ́n wá ń bẹ ọlọ́run pé kó mú kúrò fún aburú yẹn nígbà náà a jẹ́ pé wọ́n ti ronú pìwàdà nìyẹn. wọ́n lè yìí tó kàn wọ́n yẹn tí wọ́n bá wá lè ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run tó wá ronú pìwàdà tọ́wá jí ìrẹ́bẹ̀ sọ́dọ̀ ọlọ́run tọ́ yẹ pé rárá wọn wájú ọlọ́run ajá ipò wọn ti ronú pìwàdà kúrò níbi iṣẹ́ ẹbí wọn nu. tọ ṣùgbọ́n àwọn kèfèrí ò ní ṣe bẹ́ẹ̀ o. wọ́n ní ṣùgbọ́n àwọn kèfèrí ò ní ṣe bẹ́ẹ̀. ọlọ́run ó wàá máa wò wọ́n fúngbà kan yóò wá ká kúrò. ọlọ́run máa wò wọ́n ràn fúngbà kan àwa mú bàṣà àti dọ̀rá ọlọ́run wá ká kú. lọ́lọ́ fi ń fún mọ bàdálì náà mọ̀ káà سيئة حسنة حتى عفوا وقالوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة فأخذناهم بغتة وهم لا يشعرون. لينا náà a dáadáa pààrọ̀ aburú wọn yẹn aburú tó kàn wọ́n yẹn ìnira yẹn á wàá mú ìdẹ̀kùn á fi rọ́pò ẹ̀ fún wọn. ọlọ́run ní àwọn kèfèrí ò ní ṣe bẹ́ẹ̀ wọn ní tí wọ́n ti sẹ́lẹ̀ fọlọ́run wọn ní tẹríba fọlọ́run àmọ́ látara ọlọ́run ọlọ́run wàá kà kú ọlọ́run wá nílẹ̀ yìí náà á wàá fi dáadáa pààrọ̀ aburú tàbí ṣe wọ́n yẹn á wàá kà kú. hátà àfàwò ìtumọ̀ rẹ̀ ó náà ni wípé hátà kàfìrú wà kàfìrọ́t àmúwálùhùn wà ọ̀lẹ́dùhùn títí tó fi jẹ́ pé àwọn náà wà á pọ̀ wọ́n ó mọ bí sí wọ́n ó rẹ̀ sí dúkìá àwọn náà ó pọ̀ náà. ọlọ́ọ̀bá ní àwọn àṣẹ bẹ́ẹ̀. àwọn àbí dáadáa pàrọ̀ ìnira àti ìyàtàdúgbà ọmú lè pé wọ́n wà pọ̀ sí wọ́n pọ̀ lọ́mọ wọ́n pọ̀ lókà wọ́n pọ̀ dúkìá. so àwọn afá ní afa ṣe ìdá kásòrò tí wọ́n bá ní afa ṣe ìtumọ̀ ẹni pé nǹkan yẹn pọ̀. àwọn afá ní afa ṣe tó bá sọ bẹ́ẹ̀ ìtumọ̀ ni pé ó pọ̀. irú ẹ̀ náà wà láyé báyìí nísìnyí àfa àwa nírú ẹ̀ náà wà láyé báyìí lọ́wọ́lọ́wọ́ tá a gbé. ẹ wo orílẹ̀-èdè tá à ń pè ní China. wọ́n ní ká wo orílẹ̀-èdè tá à ń pè ní China. tí wọ́n bá níta ló pọ̀ jù láyé ló ń kà. China ni. àwọn China ni. mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn mùsùlùmí China. àwọn mùsùlùmí China. àwọn yẹn mìíràn akọ̀lẹ́yàt. nínú àwọn minorities ni wọ́n. ní CNN. nínú CNN. ní nǹkan bí ọdún bíi márùn sẹ́yìn. nǹkan bí ọdún bíi márùn sẹ́yìn. wọ́n ló ń ka àwọn jẹ́ hundred million. wọ́n ló ń ka àwọn mùsùlùmí China jẹ́ hundred million. ìyẹn ni ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún tó ṣe wípé àwọn tó wà ń bẹ̀ nínú àwọn mùsùlùmí yẹn ẹgbẹ́ kan ìlú ni wọ́n ń gbé. ẹgbẹ́ kan ni wọ́n gbé àwọn mùsùlùmí China yẹn wọn ò gbé àárín gbùngbùn China. wọ́n ní àwọn mùsùlùmí China kì ẹgbẹ́ kan ni wọ́n ń gbé tẹ́bi tí ó jìnnà sí Afghanistan. ibi tí ó jìnnà sí wọ́n wà. wọ́n sì wọ́n ń Islam ṣùgbọ́n àwọn ìjọba China gẹ́gẹ́ bí CNN ṣe ṣàlàyé ẹ̀ wọ́n wá ń páyà pé tó bá dọ̀la wọ́n mọ bírèdìwé fún separate state yẹn pé wọ́n láwọn náà fẹ́ mọ̀ lo sharia àwọn náà fẹ́ dórílẹ̀-èdè tara wọn lẹ̀ kí ni China wá ṣe wọ́n wá ṣe ọkọ̀ ojú irin láti Beijing ìyẹn látolú ìlú wọn wọ́n wá ṣe lọ sí ìlú ti àwọn mùsùlùmí yẹn wọ́n wá ṣe àwọn Chinese yẹn ni àwọn China yòókù tí wọ́n yé ṣe mùsùlùmí ẹ̀sìn tí wọ́n bí Confucianism Shintoism Buddhism àwọn ẹ̀sìn tí wọ́n ń ṣe ń bẹ̀ nìyẹn Taoism wọ́n wá ṣe wọ́n lójú kòkòrò pé kí wọ́n lọ mọ́ gbé àárín mùsùlùmí láti sọ wọ́n dà múlùmọ́là kí ìmọ̀ mùsùlùmí má bàa ṣọ̀kan kí wọ́n dà wọ́n rú kí mùsùlùmí má bá béèrè pé àwọn fẹ́ dá orílẹ̀-èdè tàwọn ẹlẹ̀ táwọn ó ti máa sin lọ tí ó ti máa lòfin ọlọ́run ètè wọn nìyẹn kí làwọn á rí ẹ̀rí pé wọ́n ń pọ̀ sí débi pé wọ́n ṣòfin nígbà tí wọ́n bí tí wọ́n pọ̀ dé wípé ilé kan ò gbọ́dọ̀ bí ju ọmọ méjì ó pọ̀ jù nìyẹn ọkọ kan ìyàwó kan ò gbọ́dọ̀ níjọ ọmọ méjì ẹ̀tún wọn àwọn tọ́lọ̀ ń lọ ṣe ọlọ́run tó wá lẹ́yìn tí wọ́n pọ̀ ló ń kà gẹ́gẹ́ bí àyà ìṣe sọ pé àtà àfàwò wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní dúkìá débi wípé ọjà wọn ó wọ gbogbo orílẹ̀-èdè àgbáláyé ọkọ̀ wọn ni àwọn ẹ̀rọ ọ̀gbàlódé wọn ni ó wọ gbogbo orílẹ̀-èdè débi pé Amẹ́ríkà gangan wá ń bá wọn jà wípé wọ́n create unhealthy market rivalry wípé wọn ò fún àwọn láàyè láti rí ọjà tàwọn tà torí pé ọjà tiwọn kò gbówó lórí ó rọjú lágbàńlá ayé fún àpẹẹrẹ tí wọ́n bá ń ta ọkọ̀ tiwọn ní ẹgbẹ̀rún kan náírà Amẹ́ríkà ó máa jẹ́ bí ẹgbẹ̀rún mẹ́wàá wọ́n wá lọ sọ wípé ọ̀nà tí ń gbà àtajà yẹn kò fáwọn náà láàyè láti rọ́jà tà wọ́n wá ní kí wọ́n ṣe kí ni kí wọ́n wọ́n wá ní káwọn ó dìválù wọn sọ pé kí wọ́n dín owó wọn kù wọ́n ní kí wọ́n fi kówó wọn kówó wọn wọ́n sí kan evaluate yẹn pé tí owó wọn tó bá jẹ́ pé dọ́là kan tẹ́lẹ̀ ó lè jẹ́ bí one hundred yen Japanese yen mo fi ṣàpẹẹrẹ ni o wọ́n ní kí wọ́n jẹ́ kí owó wọn kó pọ̀ kó jẹ́ pé dọ́là kan yóò máa jẹ́ bí fifty Japanese yen sódà ọjà wọn ò lè wọ́n káwọn náà ò lè máa rọ́jà àti wọn. ìjọba China sọ fún àwọn ilé oúnjẹ àwọn mùsùlùmí ló láwọn ilé oúnjẹ yẹn nílùú wọn o tó bá ti dàsìkò àwẹ̀ wọn ni wọ́n máa tì ní wọn ò ní dáná wọn á ní ìjọba ní dandan wọ́n gbọ́dọ̀ máa ṣí restaurant wọ́n gbọ́dọ̀ ṣí kìí ṣe ìjọba ló ní àwọn restaurant yẹn o kìí ṣe ìjọba ló ní ilé oúnjẹ lọ́dún tó lọ ní àwẹ̀ ọdún tó lọ pépà gbé Nàìjíríà wọ́n ní dandan kí wọ́n ṣí ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta oúnjẹ báyìí àwọn mùsùlùmí àánú ah, àwọn èyí jẹun àwọn wọn ní kí a ṣe ìjọba sọ́dọ̀ òfin ẹwà wò dúkìá wọn ń pọ̀ àwọn náà ń pọ̀ ló ń kà ọlọ́ni bá ṣe máa ṣe nìyẹn wàkọ́lú kọ́dímọ̀ sàábà ànàdọ̀rọ̀ wà sàrọ̀ fa àkọ́dínà òun wà òun láyà ṣẹ̀rọ̀ àwọn èèyàn wọ́n a máa ń sọ nínú ọ̀rọ̀ wọn nígbàtí wọ́n bá ń gbádùn bẹ́ẹ̀ wọ́n a máa ń sọ wípé kọ̀dìmọ́sà àbà anadọ̀rọ̀ àwọn kan nínú tàn láwọn àsìkò kan àwọn bàbá àwọn àdọ̀rọ̀ ìnira ti bá wọn rí ìdùnnú náà sì ti ṣẹlẹ̀ fún wọn ìrọ̀rùn fa àkọ̀dìnà òun bàgìtẹ́tẹ́ wọ́n hùn láyà ṣẹ̀rọ̀ a wà gbá wọn mú lójijì ìyà ọlọ́run kàn ṣẹlẹ̀ lé wọn lórí nígbà tí wọn ò fura ma irú èyí ní máa ṣẹlẹ̀ kí wá ṣàwọn nìkan náà bẹ́ẹ̀ náà l'Amẹ́ríkà bẹ́ẹ̀ ni gbogbo àwọn orílẹ̀-èdè yẹn ó ti wá ń ṣẹlẹ̀ sórílẹ̀-èdè kan tẹ́lẹ̀ tá ń pè ní Union of Soviet Socialist Republic USSR nígbà tí wọ́n ṣe Bolshevik Revolution ní 1917 under Stalin ṣẹ́mọ̀ páwọn náà gòkè wọ́n bẹ̀rẹ̀ sí pọ̀ sí àwọn náà bẹ̀rẹ̀ sí lágbára àwọn náà ń ṣe nǹkan ogun kódà àwọn ni wọ́n kọ́kọ́ jáde lọ sí space arákùnrin kan tí a ń pè ní Yuri Gagari ó lọ àwọn cosmonaut làwọn ń pè tí wọ́n àwọn Amẹ́ríkà ń pè tí wọ́n ní astronaut àwọn tí wọ́n jáde láyé tí wọ́n máa wọ ọkọ̀ lọ sínú space sínú òfurufú tó jìnnà inú oṣù àwọn náà ní nuclear power ó pọ̀ ní Ukraine dáadáa kí máa fẹ́ fàyọ́ ń bẹ̀ nígbàtí báàsù dé tí ìbínú ọlọ́run ọba dé wẹ́rẹ́ ló wọlé torí wípé àwọn burú nípa ìtakò ọlọ́run ju àwọn Amẹ́ríkà lọ àwọn èyí tí ẹbẹ́ rọ́lọ́n lójú torí communist làwọn communism ìṣtìrọ̀kíyà ṣùríyà ẹni tí wọ́n wọn ò bẹ̀rọ ọlọ́run torí pé nínú àwọn tí wọ́n gbé ìròrí kalẹ̀ tí wọ́n fi dórí dèdè wọn lẹ̀ ọ̀kan nínú wọn ni Lenin ọ̀kan nínú wọn ni Karl Marx ó kọ̀wé kan tá à ń pè ní Lenin on religion mo kàwé òun gbé pẹlẹbẹ báyìí wọ́n ní orí pa lórí àwọn ọ̀dọ́ Nàìjíríà ń gbà kan tẹ́ bá wà ní yunifásitì àbí polytechnic ní around eighties láti mid s sí late eighties kò sí ó fẹ́ join marxist socialist movement àwọn kan tàbí kò join black nationalist movement èyí ó fẹ́ join wọ́n máa kówé wọn wá oríṣiríṣi nínú ìwé lẹ́nìí ó wá ń ṣàlàyé pé gbogbo ohun tí ń jẹ́ ẹ̀sìn ó ní opium ni kí náà ń pè ní opium téèyàn bá mú gbó ní ìsìn àbáwọn ọmọ tó mú tramadol ẹ rí pé kò sí tí wọ́n ẹ́ẹ́ kíní kan ó ní ẹ̀sìn yẹn wọ́n kàn fi ń gbà àwọn èèyàn ni so tí wọ́n bá ẹ̀sìn yẹn ni wọ́n fi ń tú àwọn èèyàn jẹ ó wá ní ní communist state state àwọn ìlú àwọn àwọn ó bá débi pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣègbéyàwó lábẹ́ òfin ẹ̀sìn mọ́ ẹni tí wọ́n bá fẹ́ fẹ́ra wọn kí wọ́n lọ rẹ́gísírì kí wọ́n lọ rẹ́gísítà àwọn fẹ́ jọ mọ́ gbé pọ̀ wọ́n bá ti kọ́ táwọn ọlọ́pàá bá ti dé kí ló dé à ń jọ ń gbé pọ̀ àwọn ti kọ́ ọkọ̀ àwọn sí rẹ́gísítà ẹ bá rí ìwé tí mò ń sọ yìí bóyá tó yẹn bá lè lọ àwọn bíi national library àbá caf mi wàá mọ̀ bóyá ó lè wà lórí nẹ́ẹ̀tì o learning on religion ẹjọ́ ẹ lọ kà àwọn tá a bá lọ sùkúù pápá yìí tẹ̀ ń ṣe bíi philosophy yẹn àtẹ̀ntẹ̀ wà ní social sciences àti humanities àwọn ó bá débi pé ẹnìkan ò gbọ́dọ̀ ṣègbéyàwó ló pẹ̀lú òfin ẹ̀sìn mọ́ ẹ̀rí pé àwọn èèyàn ni wọ́n kọ́ parẹ́ ni wọ́n kọ́ wó nítorí pé àwọn le koko mọ́ ẹ̀sìn ju àwọn capitalist lọ àwọn capitalist àwọn ẹ̀là ń pè ní democratia rosmaliya democracy làwọn ń lò wọ́n ń lò capitalism àwọn fààyè gbẹ̀sìn ṣùgbọ́n táwọn kan sọ ní pé ẹ jẹ́ kó kálukú máa ṣẹ̀sìn tó wù tẹ́nìkan bá sọ pé ìgbẹ́ lọ́lọ́ tòun owó ma ń jí tọ́lá láàárọ̀ pé ìgbẹ́ ò káàárọ̀ ẹ̀fílẹ̀ ẹjọ́ tọ́lá ó pè lọ́lọ́run ẹ̀ tẹ́nìkan bá ní ìtọ̀ ọlọ́run fi wẹ̀ ẹ̀fílẹ̀ ẹjọ́ ma fi wẹ̀ táwọn sọnù tẹ́nìkan bá sì ní ọkàn ẹni ẹni báwọn kan máa sọ ńlẹ̀ Yorùbá ọ̀rọ̀ burúkú ni o pé ọkàn tòun lọ́lọ́run òun ẹ̀fílẹ̀ ẹni tó bá sì sọ pé òun fẹ́ máa kírun ẹjọ́ máa kí ẹni tó bá ní lọ́lọ́run kí tí wọ́n á ṣe jésù nìkan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjìlá ọlọ́run náà ni wọ́n ní ẹ̀fílẹ̀ olófà tí church of satan church èṣù wọ́n fi gbà láàyè ń bẹ̀ orúkọ tí wọ́n fún ṣọ́ọ̀ṣì ń ganu church of satan ẹni táwọn ń sìn bí táwọn lè ṣù ẹ̀fí wọ́n lẹ̀ kó ń kálukú ṣe tiẹ̀ wọ́n gbẹ̀sìn láàyè wọ́n tún gbèṣù láàyè ṣùgbọ́n àwọn communist ti wọn àwọn ò tiẹ̀ gbẹ̀sìn láàyè rárá pípa ni wọ́n pa àwọn àfà wọ́n sì wó àwọn ilé ọlọ́run ṣùgbọ́n àwọn ẹran lẹ́yìn tí wọ́n àwọn máa fún wọn ẹfún kálukú láàyè ẹjọ́ máa compete torí principle ẹ̀sìn wọn náà nù kí lẹ́sìn wọn democracy àti capitalism ìpìlẹ̀ òfin rẹ̀ náà nù tí wọ́n máa lé lórí pé kó ń kálukú ẹjọ́ máa fa ẹni tó bá gbọ́n jù nù yín tó lágbára jù náà ni ó padà borí competition ẹ wá rí àwọn yẹn ọlọ́run bá gbé gọ́bá ṣẹ́ẹ̀fù dìde ó lóun fẹ́ ṣe glassnut àti perestroika pọ́lísì méjì láì Ronald Reagan lamẹ́ríkà lórílẹ̀-èdè wọn ṣe fọ́ yẹ́lẹyẹ̀lẹ nìyẹn torí náà ọlọ́run ní á gbà wọn mú lójijì àsìkò yẹn ó ní iná Russia ń jó ẹni tó bá mọ àsìkò tí mò ń sọ yìí ẹ̀yin tí ó sì mọ̀ náà tí ò ṣojú yín tẹ́ ń kánú ìwé ẹ̀yin ọmọ secondary school ní rí tí mò sọ ìka ṣùgbọ́n àti ọba wà ní yunifásitì tẹ́ ń ṣe bí history and international relations àtàwọn tó ń ṣe courses mi àwọn lecturer yóò mọ̀ sọ wúrúwúrú àwọn professor mi tó bá ní interest wọn á fọ dáadáa bẹ́ẹ̀ náà lọ kà ẹ rí wípé níjọ́ náà èmi gan-an nígbà tí mo kanu pépà tí wọ́n ló fẹ́ ṣe àwọn kan oppose ẹ̀ ìyẹn pé wọ́n takò pé kìíní yóò dáa ah, yóò pé reform nínú ó tún lù wọ́n ṣe àṣẹ Ọlọ́run gbá wọn mú lójijì nìyẹn torí program méjì yẹn ni àwọn onímọ̀ sọ pé ó fọ́ Russia àwọn ló fọ́ USSR perestroika àti glasnost Ọlọ́run bá gbá wọn mú lójijì mo mú yẹn wá practically irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sọ́yọ́ ọlé tó fi fọ́ wọ́n ń pọ̀ wọ́n lágbára wọ́n yàn Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo èèyàn gbà páwọn olórí ṣùgbọ́n gbà tí àwọn ogun lọ́rin dé ó fọ́ Ọ̀yọ́ lé ó sì tú òjijì náà ló sì dé àwọn náà ò retí ẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ń pọ̀ wọ́n rò wípé àwọn ṣe kí ni àwọn ń gbádùn bẹ́ẹ̀ àwọn ìyà kan ti jẹ wọ́n rí ìyẹn lọ́lọ́n sọ́nu sórọ́tọ̀ àrọ́fùnú àyà mi pé sáwọn èèyàn owó yé sí ní wípé mọ́rọ̀ta ọmọrọ̀tẹ́yìn ẹ̀ẹ̀kan abẹ́ẹ̀ méjì lọ́dún àmọ́ndẹ́ wọn wò àyà yẹn wà ní sórọ́tọ̀ àrọ́fù níwájú àmọ́ndẹ́ wọn wò ìyà ó sọ̀kalẹ̀ sórí àwọn èèyàn ní ẹ̀ẹ̀kan abẹ́ẹ̀ ọlọ́run ní ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àwọn èèyàn ní wòye irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ sáwọn àwọn democracy àtàwọn onídemocracy àti capitalism jìyàn ẹ rí i pé lọ́dọọdún kò sí kí wọ́n máa sọ pé white fire ṣẹlẹ̀ lamẹ́ríkà ó ṣẹlẹ̀ ní Greece bí kan sọ pé tornado ó ṣẹlẹ̀ ìyẹn látẹ́gùn àgàn tí wọ́n sọ pé ó fẹ́ ó kódà ó tún ti ṣẹlẹ̀ lọ́dún yìí wọ́n á wá deploy special force kí ni mo pè special force àwọn ọmọ ogun tó jẹ́ pé wọ́n yàtọ̀ sáwọn ọmọ ogun lásán àwọn yẹn wọ́n wà máa fi irinṣẹ́ wọn wo atẹ́gùn yẹn pé ó ti ń lọ sọ́nà báyìí wọ́n á wo bó ṣe sáré sí wọ́n wà lọ máa kó gbogbo èèyàn kúrò nínú ilé tí wọ́n gbé ilé òṣè gbé látẹ́gùn yẹn bá débẹ̀ yóò kàn wo gbogbo ilé yẹn lọ náà ni o ìgbà míì ó máa ń gé wọn lége wọ́n rò pé bí ló lọ yóò kàn padà sọ́nà bòmíì ni yóò bá di wàhálà ọdọọdún ṣàṣà ní kó mọ́ sí bẹ́ẹ̀ ẹwẹ́ tó ṣẹlẹ̀ sáwọn British ti River Thames nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn tó kọjá odi tí wọ́n mọ́ dí torí pé odò yẹn àwọn náà gbà pé máa ń rù wọ́n wá ṣe calculation ìyẹn pé wọ́n gbèṣirò lé pé tó bá rú báwo ló ṣe lè ga tó àwọn onímọ̀ wọn àwọn onísáyẹ́ǹsì wọn wọ́n wá ṣàlàyé wípé bó ṣe lè ga tó nì wọ́n wá mọ odi tó ga jù táwọn scientist sọ wọ́n bo ẹni ọ̀rọ̀ tí wọ́n sọ yóò tí lè pé ten years ago now ti river thames ó wá fo odi yẹn ó wọnú ìlú ó wọ water works ó bà gbogbo mi wọn jẹ́ ó wọ gbogbo àwọn electric kí ni máa ń pè power generating station wọn nígbà yẹn wọ́n ní blackout ní britain bẹ́ẹ̀ kò sí wọ́n sí ohun orí wọn nu tv wọ́n yà ọ̀nà pépà báwa náà ṣe ń kó handset àti kọ̀ǹpútà lọ sí di generator ẹ̀ láwọn náà ń kó lọ́bẹ̀ kí ni wọ́n ṣe in wọ́n ṣe ń jọ́nà nípa àwọn scientist wọn wọ́n tún kó wọn jáde kí láwọn scientist wọ́n ṣe wọ́n wá tún lọ ṣe calculation wọ́n ní kí wọ́n rèsì bàríà yẹn ó ṣe é ṣe kó jẹ́ ń jọ́ tí mi ò bá dé yóò wo gbogbo bàríà ń dànù ni ó lè má fò máa lọ́lọ́n fi ní mẹ́yù nílì láùfàlà àdìyàlá àyàwá 86 ní sọ́rọ̀tù Araf ẹni ọlọ́run bá sọnù kò sí àfinimọ̀nà mìíràn fún wọ̀yàdàrú hóm fi tògè ọlọ́run kò ṣàánú wa torí náà ọlọ́run nípa àkọ́dẹ́hùn bá gíta tán àgbà wọn mú lójijì wọ́n ń la ẹ̀ṣọ́rọ̀ ní máa ìyẹn lálàyé tí àwọn àfáà ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n ń bẹ láyé nígbàtí nǹkan ń dùn wọ́n ó mọ̀ pa ìtàn ìgbà tí nǹkan le fáwọn bàbá wọn tọ́lọ̀ tún ní kí nǹkan padà dá ó dàbí ọ̀rọ̀ tí sheik uthaymin rahimahullah rahmatan wasi'a wọ́n ṣàlàyé ẹ̀ ó wà ní tafsiri wọn náà wọ́n ṣàlàyé ẹ̀nu sẹ́rì riyadi salihin bí ọdún kan bẹ ní Saudi Arabia tá à ń sọ yìí tó jẹ́ pé ikú pọ̀ wọ́n ń ṣàlàyé rẹ̀ nígbà tí Suratul Baqara nígbà tí Ọlọ́run bá sọ yìí pé wala nabluwannakum bishay'in minal khawfi wal ju' الأموال والأنفس والثمرات وبشر الصابرين Ọlọ́run ní a dán yín pẹ̀lú nǹkan kan mínàlẹ̀ nínú ìbẹ̀rù wàlẹ̀jọ́ àti bí àti àdínkù níbi dúkìá àti àwọn nǹkan oko èso wàlẹ̀ àǹfùs àti ẹ̀mí àtẹ̀mí wàbà ṣírí sọ̀bìrì fún wọn ní ròdùnú àwọn tí wọ́n ṣe sùúrù ṣẹ́kù fẹ́mi ní kí ló dé tọ́lọ̀ níbi ṣe ìmìnà lè kọ́ọ̀fì owó dánwà pẹ̀lú nǹkan kan nú bẹ̀rù torí pé tọ́lọ̀ bá lówó fi bẹ̀rù dánwà wò á kú tọ́lọ̀ bá jágbe mọ́ wa àbí ti gbè kan dún ọ̀wárìrì ìgbè yẹn àwọn àwọn omi gbí lẹ́ẹ̀kan náà gbogbo wa máa kú ni ẹ̀mí wa ò ní lè dúró sára yẹn tọ́lọ̀ fi ní ṣe nǹkan kan nínú bẹ̀rù ni ó wà irú ètò ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà kan tí àwọn àdókú tí wọ́n ń pè ní bombs tí wọ́n kó sí bárẹ́kè àwọn sójà àwọn ológun ibùdó àwọn ológun lẹ́kọ̀ọ́ tí gbogbo ẹ̀kan dún gbáò lójijì ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú láì jẹ́ wípé kinní yẹn bá wọn wọ́n gbọ́ ariwo ariwo yẹn ni wọ́n gbọ́ tó sọ wọ́n di iran gẹ́gẹ́ báyà yìí náà ṣe sọ wọ́n bá ń pòyì wọ́n ní àwọn èèyàn wọ inú ìrà lọ tí wọ́n ń pè ní kanáà wọ́n ń sá lọ ó sì ń wọ inú ìrà kò mọ̀ pẹ̀lú ariwo tó gbọ́ yẹn inú ìrà lọ́pọ̀lọ́ wọ́n ó mú wọn wọn wá lè jáde ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ kú sí ariwo ni wọ́n gbọ́ wò torí náà gbà tọ́lọ́ ní alẹ́kọ́ rí à mẹ́lẹ́kọ́ rí à wọ́n máa dèrò ọkà mẹ́lẹ́kọ́ rí à yọ ọmọ yẹn kúnnù náà sùn. Khalifa Rashid ma versus kọ́rí ànúnì ariwo ohun ò lè gbé tí mú ṣoṣẹ́kù sẹ́mi ní ẹwọ́ ti kó kékeré hùn lọ́pọ̀lọpọ̀ èèyàn kún wọ́n kàn gbọ́ ariwo yẹn ni wọ́n sá lọ tọ́lọ̀ bá fẹ́ bẹ̀rù gangan tó lóun ó dábàá gbogbo wọ́n kú lẹ́ẹ̀kan náà ni so nǹkan kan nínú ẹ̀rù ló kàn jáde lẹ́kọ̀ọ́ jọ̀hún wàlíjúrò àtẹ́bí ṣéèkì fẹ́mi ní tí wọ́n bá ní ebi méjì ló pín sí èyí tí gbogbo wa mọ̀ ní pé kò ní sóúnjẹ ìyàn mú o ìyàn mú o èyí tí wọ́n ló mú ló wù lé ń jọun nílẹ̀ Yorùbá ní ó tàn jọun táwọn Yorùbá pa wọ́n ní ìyàn mú kò sóúnjẹ rárá àtọ́bá àtijọ́ yìí ní orí nǹkan jẹ àmọ́kùnrin kan wá ń sanra náà lò ọkùnrin kí ní sanra ọba bá pè kí ni wọ́n rí jẹ àsọpọ̀lọ ní jẹ́ǹjẹ́ olólówó wá pè pé ó wá dá àdùbálẹ̀ wá fún lẹ́gbà ṣé ìwọ ọmọ pé bẹ́yàn ọba jọpọlọ olówó là ké sí bẹ́yàn ọba jọpọlọ olówó là ké sí ọba gan fúnra ẹni wọ́n wá special ọpọlọ fún nígbà tẹ́bí dé tẹ́yìn ọba jọpọlọ ọba lèyàn kọ́ wí fún kóhùn ó jọpọlọ láìlà láàrínwájú adépọ̀jù ló pìtàn kọ́lọ̀n kò ṣe dáadáa àbísọ̀ ó lọ ibi tó ti pìtàn náà nínú ààfin olúkàrẹ wa ń bí níkàrẹ náà ti pàtàn yẹn mọ́ wa ń bẹ̀ ó ń ṣàlàyé wípé ẹ̀yìn mi lọ bá èmi ni gómìnà ebi ò tí ì dé ni bébí bá dé pírẹsidẹ́ǹtì ó kú ò lásòrò ọkùnrin náà máa rìn kí ẹjọ́ kílẹ̀ rí jẹ́mẹ̀wò àwọn kan ẹkẹrẹ kàmẹ́ ẹjẹ eh, oúnjẹ wà ní bí ò bá so oúnjẹ ní ìsìn owó nìbàdàn nígbà tí àwọn nupẹ́ǹgì tí wọ́n strike mo ọlọ́run kádàrá kí n wà ń bàdàn lásìkò yẹn nígbà tí wọ́n strike tí ò sépo àwọn èèyàn bẹ̀rẹ̀ àṣà àwọn igi kan bẹnu gbó tó tutù tí máa ń jò àwọn èèyàn wa kàn gbogbo sawdust tó ń bẹ ní sọ́mẹ̀lì wọ́n kó tán àwọn ìyá kan tún bẹ̀rẹ̀ sí tà wọ́n tà àwọn òtún rí tà mọ́ kí ni mo fẹ́ fàyọ olówó kan bẹ́ẹ̀ gbà náà ìyẹn mi fojú mẹ́rì ṣùgbọ́n àwọn tó rí sọ àwọn tó sì sọ wọ́n èyí ṣòkò rọ ara rẹ̀ ò yá ó fẹ́ lọ sọ́spítù ó wá kó owó ńlá kalẹ̀ bíi mílíọ̀nù pé gálọ̀nù epo kan ẹni tó bá rí fún òun okòwò ìfún e kò rí títí tó fi kú adìkan àbá adìkan lórí eh, ọba ìjòyè gómìnà president à ń jọ ń jẹ ni ní Ethiopia mo tún kànú pépà nígbàtí èèyàn fi mú nínú pépà èèyàn àtọ̀bọ níjà sóúnjẹ kí ló ṣẹlẹ̀ ní United Nations Aid Center níbi táwọn àjọ orílẹ̀-èdè àgbáyé ti máa ń já oúnjẹ ẹlẹ̀ bí wọ́n ṣe ju oúnjẹ ẹlẹ̀ ní helicopter báyìí àwọn ọ̀bọ náà wó àwọn náà rí nǹkan jẹ gbogbo wọn náà ti rí aláhálá bí àtẹ̀yìn àtọ̀bọ́kàn sá lọ bí oúnjẹ wọn du àwọn èèyàn wá mú ọ̀bọ wọn jọ ń ju ẹ̀mù wọn ṣe fọ́tò wọn mú ẹ̀mù wọn mú bọ̀wọ́ kàkà tún wọn àwọn èèyàn wọn kọ́kọ́ bá ọ̀bọ jà náà àwọn ọ̀bọ náà láwọn fẹ́ jẹun oúnjẹ larí jẹ la ìgbà náà la rántí pé pírẹsidẹ́ǹtì kan wà níbi kan ṣe inú jẹ́ senate president ebi ò pa ni ọlọ́run má jẹ́ kí rẹ̀ ó ṣẹlẹ̀ o ìyẹn la mọ̀ ṣéèkù sẹ́mì ní la mọ̀ ọlọ́run dákun wa lórílẹ̀-èdè nàìjíríà o ṣàánú wa àwọn olórí wa bá ní tọ́ wọn sọ́nà o bá ní wọn máa ń ṣe o fún wọn lálàáfíà o ẹlẹ́ẹ̀kejì ó lè tá àmọ̀ yẹn ni pé oúnjẹ ó wà ṣùgbọ́n èèyàn ní méèyàn bá ń ó níyẹn ló ṣẹlẹ̀ nígbà yẹn ní Saudi ó ní dábínú odi kan báyìí àwọn èèyàn ó jẹun wọn gbogbo àárọ̀ báyìí wọn kàn kó kù jáde sáàlì kálukú ti ń retí ọjọ́ kù jẹ nígbà téèyàn bá jẹ ẹ̀kọ́ apẹ̀rẹ̀ kan tán odidi odo kan òyọ́ kan wọ́n rò òyọ́ omu gàrí ìgbélérí kan tán òyọ́ àwọn èèyàn sábà yẹn jẹ́ àwọn èèyàn dáko ní òdá wọ́n ní gàrí omu kóngò kan ẹgbí tó ń pọ́ o tó mú pé kú dénú ọlọ́mọ ìdán wa wo èèyàn ní yó ó ní mínà jùrì ọ̀nà méjèèjì tó pín sínú méjì ṣẹlẹ̀ sí wa Nàìjíríà wọn méjì ìyọ̀lá ma mọ́ bù sí nǹkan kó mọ́ bá àṣẹ dín a ní ká bu iyọ̀ lábábá dín inú ẹ̀ kí ló kù àbá dọ́tọ̀ ní ń tọ́jú èèyàn tára èèyàn bá yá abásáré gan mi sí mi lẹ́nu pé ó dọ́tọ̀ tó ọ̀rọ̀ Ethiopia tí mò ń sọ yìí medical doctor ti ń tọ́jú àwọn èèyàn tó wà malnourished òun gan fún rẹ̀ you can go back maybe I believe if you can browse you get this thing doctor yẹn àánú ẹ̀ ṣe mí ikùn ẹ̀rọ dorin dín gbogbo egungun ọrùn ẹ̀ báyìí ó wá gbé stethoscope sáyà ilé ń tọ́jú ẹ̀ òun gan ẹni tí wọ́n ń tọ́jú wọn ò jọ oúnjẹ jẹ láhìláhìlá ọlọ́mọdé wa wù kò sọ́pọ̀ta abẹ́dà àdánwò òde èyí tó ju ti wá lọ́lọ́run mọ́ gbé kò wá àbá àwọn islahudin ẹ̀rán ti àyà yẹn ti súrátù àárọ̀ tí mo sọ ẹ̀ẹ̀kan abẹ́ẹ̀ méjì àbá Muhammad mo sọ àyà yẹn fún ẹ lánàá ó ti rí èmi tún ti gbàgbé ọlọ́run forí jìnyẹ o àwọn èèyàn owó yé ní wípé àmọ́ dán wọn wò mọ́rọ̀ àwọn mọ̀rọ̀ tẹ́yìn ní ìlẹ̀ àm lọ́dún á dán àwọn èèyàn wò lẹ́ẹ̀kan abẹ́ méjì ẹ́ ọlọ́run á mọ̀ ń dán wọn lẹ́ẹ̀kan wò lẹ́ẹ̀kan abẹ́ méjì inú ọdún ẹ̀dá mi bá wáyà ó wà arọ́fù ló yẹ kó wà yá tábà dẹ̀ ni ó sì lè jẹ́ tábà wallahu ọlọ́run bá ń sàlàyé ọ̀rọ̀ rẹ̀ fàákọ́dínà ń gbádùn tàntà wà ń láyà ṣòro ayé àkọ́dínà ń bèlè rọ̀kú bàtìbàtì tàntà aw ala bagitatin wa adamu shu'urin minhum ay akhadnahum fujatan kama fil hadith ọlọ́run ti mú díẹ̀ rí suratu tauba masha Allah ẹ ṣeun ayàwó ní suratu tauba one hundred and twenty six sura 9 127 dákùn ẹjá jọ wo èmi ẹgbẹ́ kankan káyà lórí kí gbogbo wa mọ̀ jọ rí ó yẹ bá kàáfà ṣó ti rí jazakumullahu khairan very good abáṣe arí ó bá ká أولا يروا أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم ثم لا يتوبون ولا هم يذكرون جزاكم الله خيرا سورة التوبة Ọlọ́run ṣe wá ní áfíìsì o, mọ́sí tún já gbàgbé ń ta bá ha, èèyàn ló tún burú ní àwọn ẹgbẹ́ ànábì ní alimahir bìlì Qur'an ma'al sáfàrọ́ ti lè kírọ̀ mìlì bárọ̀rọ̀ apá kan náà àfà ní ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé àwọn màláíkà wọn ò jẹun wọn èé mu wọ́n máa ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run gbogbo ìgbà ni àwa náà gbọ́ iṣẹ́ àwọn màláíkà gbogbo ìgbà ni kan ṣàmọ́ ṣàfọ̀mọ́ fọ́lọ́run ànábì wá ní ẹni tó bá há kùránì sórí tó sì mọ̀ ọ́n kà dáadáa òun àtàwọn mẹ̀lẹ́kà yẹn ẹgbẹ́ ni wọ́n lọ́nà wo àwọn afáwa ṣàlàyé ẹni tó ajé ábíìsì gbogbogbà yóò mọ̀ jẹnu ní ẹ̀rì pé tẹ́bá ti ń sọ àwọn ọ̀rọ̀ wúruwúru yóò rọ akó lẹ́gbẹ̀ẹ́ yìí yóò lọ dá dúró nìkan yóò tuntun mú kùránì yóò mọ̀ wò yóò fi ka ha láàrin bóyá bìkan tó fẹ́ parí ni ó lè ka nígbà ọgọ́rùn-ún ìkànnà àfáà nílẹ̀ Yorùbá àbísọ̀ Allah ọ̀kan ọmọ kéwù wọ́n sọ fún mi pé ní sírù tó wà nínú híhá àyà ni pé téèyàn bá fẹ́ há àyà kan kéèyàn gbójú sókè láìwò kó kà nígbà ọgọ́rùn-ún pé kò ní gbàgbé mọ́ láíláí tó bá lè kà láìwò bẹ̀ mọ́ nígbà ọgọ́rùn-ún ó bá àmọ́ sì mọ̀rọ̀ já ẹ̀ tó ní ìṣàlọ́ èèyàn nígbàgbé ẹnìkan fẹ́ tra rẹ̀ nígbà tó bẹ̀yẹ kà ńgbà ta títírì yóò sọ tí alẹ̀ <laughs> so kèé ṣeṣẹ́ kékeré ní ká há torí pé gbogbo ìgbà náà làwọn ń ka wọn ò gbọ́dọ̀ mọ̀ tajud ẹ bá hàn ní abisi ó yàn tajud torí yóò fi máa ṣe mùrọ́jà ọlọ́run ní ẹ̀dọ́kùnrin ayé àti mọ̀ǹkà yìí àwa àfáàwà Abu Khalid ẹbá ní gbọ́n tàn sọ ń bí mo fẹ́ kẹ́ wáyà yìí mo fẹ́ kẹ́ fetí sí dáadáa ọlọ́run ní àwà láyàrá ọ̀nà sáwọn èèyàn orí ní sẹ́wọ̀n òwòye ní anáhùn yòfùtánú náà fi kúlẹ̀ àmì mẹ́rọ̀tá mẹ́rọ̀tẹ́ ìní pé a máa ń dán wọn wò ní gbogbo ọdún lẹ́ẹ̀kan abẹ́ méjì lọ́dún àdánwò àdánwò ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kan tàbẹ́ méjì lọ́dún fún mọ̀láyà tùbù tó ń ti bẹ́ẹ̀ àwọn èèyàn ní túbà wọn ní ronúgbìwàdà wà láhùn yà dẹ̀kàrù wọn ò sì ní rántí ṣọ́n kó síìkì níjò ní tó ló bí two weeks lọ síbítù ó lè já àdánwò kan tọdún inú so rántí pé ńgbà tó fẹ́ lọ ṣòwò owó rẹ̀ kan àwọn olè gbà lọ́nà bíi seven point five million wọ́n tún gbá ọ nígi lórí àwọn kan lórí ọlẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n rò pé ó ti kú ó lè já àdánwò kejì inú ọdún yẹn nìyẹn ọlọ́ni ṣùgbọ́n àwọn èèyàn ní ìwò bẹ́ẹ̀ wọn ò ní túbá ó yẹ kó túbá ní pé kálò ti kú torí pé náà mọ̀ pé kálò ti kú ni ó mọ̀ jìyà torí pé wọn náà mọ̀ pé àwọn àlè rẹ tó wà nílùú wọ́n ni òun ti ẹ̀ dry kí bù ọ́ ní gbogbo tóun ní wọ́n tiẹ̀ máa ń fòun ṣe yẹ̀yẹ́ inú ẹgbẹ́ àwọn pé òun ò láìkí obìn ó yẹ kẹ́yìn àwọn àwọn trial seven péré àwọn ọ̀rẹ́ òun wọ́n ní lamẹ́ríkà wọ́n ní London tẹ́ bá rí pé wọ́n fly lọ ọ̀dọ̀ àlè náà wọ́n lọ sá ẹ̀wọ̀n try <laughs> subhanallah ọlọ́lá mọ́ ń ṣe bẹ́ẹ̀ wà láhùn yẹ̀tẹ̀kàrù onírántí ìyẹn ni tàwọn orílẹ̀-èdè àgbáláyé tí mò ń sọ lẹ́ẹ̀kan ṣé ẹ mọ̀ wípé kí USSR tó di pé wọ́n fọ́n ká ọlọ́run dán wọn wò pẹ̀lú kí ni Chinobi dókítà ìrántí Chinobi tó ṣẹlẹ̀ that is their nuclear plant the same year tí Challenger tó ṣẹlẹ̀ sí tàwọn Amẹ́ríkà náà nígbà táwọn Amẹ́ríkà fẹ́ lọ space space ship tí wọ́n ń gbé lọ ni wọ́n fún lórúkọ Challenger ṣe fẹ́ challenge ọlọ́run ni bó ṣe blast tó lòkè bó ṣe take off náà ló blast ẹfẹ́jẹ́ ń pè challenger ṣọ́lọ́n lẹ́fẹ́ challenge that's why ta bá fẹ́ fún nǹkan lóòkọ́ náà ká ronú ókọ táà fún ó blast ní chinova iná ni wọ́n pè ní chch syndrome Chinoba iná plant wọn náà dàrú ṣùgbọ́n ká nílẹ̀ islam ni àwọn àfáà ó lọ ṣe wáàsí fún àwọn president àwọn àfáà ó jókòó wọ́n á ṣàlàyé pé àdánwò ni ẹ jẹ́ ká sọ fáwọn èèyàn kí wọ́n túbá àwọn scientist wa ẹ jẹ́ kí wọ́n túbá ṣùgbọ́n torí pé àwọn ò mẹ́sìn àwọn kan kà pé well we need to intensify the research um, discover what are those things that went wrong ẹ tún wo fire tó tún ṣẹlẹ̀ ní London báyìí fún àwa tá a ṣe science ṣe rántí pé great fire ẹ fún history ṣe àpé fire kan ti ṣẹlẹ̀ rí London nígbà kan fire yẹn tó consume almost the whole of London you can go back into history check here nígbà náà wọ́n kó àwọn scientists wọn jọ ó dàbí wọ́n ṣe táwà kan nírántí ó wà ní London ọ̀wọ̀n kan wà nírántí iná tó jó ní London lọ́dún yẹn tó ajẹ́lẹ̀ Islam ni àwọn àfáwò ronú pé Ọlọ́run mọ̀ ń pè wá pé ká padà ni àpẹẹrẹ ọjọ́ ògbéǹde alìkíámọ̀mọ̀ ni ṣùgbọ́n torí pé àwọn ò lẹ́sìn wọn ò ní ronú bẹ́ẹ̀ ilẹ̀ Ọlọ́run fi sọ nínú Quran nínú súrà tá ń ká wípé lẹ́yìn náà ata afọ́wọ́ ọkọ́ olùkọ́dìmọ̀ sàábà ànádọ̀rọ̀ wà sàrọ̀ bó ti ṣẹlẹ̀ sáà bàbá àwọn rí fa akọ̀dìnà ọmọ tata wà ọmọ láyà ṣọ̀rọ̀ àbàgbà ọmọ lójijì lẹ́jà fún láyà ṣọ̀rọ̀ wọn ò ní fura mọ̀ nígbàtí nǹkan yóò ṣẹlẹ̀ sí wọn àfáàwà sàádì àfáàwà àfáàwà sheikh al-Uthaymin àfáà wọn ní kí ó dáadáa àwọn ni kọtíìbù mọ́ṣálájí unaisa ní kọsim nígbàtí bàbá jáde láyé ní sheik hussein náà gbà nínú tẹfsiri wọn wọ́n ṣàlàyé fún wa àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àyà yìí wọ́n ní áàdì ilẹ̀ àyà alkarima fi amina takwif libalik wọ́n ní àyà yìí ìdẹ́rùbà tó lágbára wà ń bẹ̀ o allah annalẹ̀ abdá la yanbaghi lahu an yakuna amina ala ma'i min al-iman wípé ẹrú sí ọlọ́run kò tọ́ sí kó fọkàn balẹ̀ o alama ma'u astagfirullah alama ma'u min al-iman ẹrú sí ọlọ́run ọba kan kò tọ́ sí kó ní balẹ̀ lórí tó ní nínú ìgbàgbọ́ bal la yazalu khaifan وجلا أن يبتلي بال bàláyà pé ó ń tàn kò gbọ́dọ̀ gbò kò gbọ́dọ̀ yẹ̀ kán ìfàn lẹ́ni tó ń páyà wájàlá lẹ́ni tó ń bẹ̀rù wípé kí wọ́n má bá àdán wò àìyùbìtálà yà yeah kí wọ́n má ba àdánwò pẹ̀lú kíni pẹ̀lú àdánwò kan tó jẹ́ pé ó lè ṣe ó lè mú ìgbàgbọ́ rẹ̀ kúò wà á ńlá yazalu dàáyà mi kòwòlíì kò sì gbọ́dọ̀ gbogbo gbọ́dọ̀ yẹ lẹ́ni tí ó máa bẹlọ́n pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ pé yáàmù kọ́lì balikulubu sábìtì kọ́lì bí island dinic ọlọ́run ọba tí máa yí ọkàn padà bá mi fi ọkàn mi rinlẹ̀ sínú ẹ̀sìn rẹ̀ wà àyà àmẹ́lá wà yásíá fi kulli sábàbí kó sì máa ṣiṣẹ́ kó sì máa gbìyànjú pẹ̀lú gbogbo ohun tó lè ṣe sábàbí kí tí ó mú yọ yòkùlísù úmínà ṣàrùrì tí ó mú kúrò nínú aburú ìndàwòkó ìlìfítàn nígbà tí àdánwò bá dé fàínàlà abd torí pé ẹrú wàláwọ̀ balagot bí ilẹ̀ hálùmọ̀ balagot fàlẹ́sà àlàyàkiri mìnà sàlámà torí pé ẹrú gbogbo ibi torí kó dé nínú gbàgbọ́ kò gbọ́dọ̀ sí ìdánilójú àti ìfọ̀kànbalẹ̀ fún pé aburú ò ní ṣẹlẹ̀ sóhun mọ̀rùgbó kò gbọ́dọ̀ fi ọkàn ìbalẹ̀ bẹ́ẹ̀ torí pé Ọlọ́run mú wàhúnláyà ṣe ọ̀rọ̀ nù so n torí náà láyà zálùkọ ifan wajalan an yubitala bibali yatin kò gbọ́dọ̀ fọkàn balẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ni kò ní gbò kò ní yẹlẹ́ tí ó máa bẹ̀rù tí ó máa páyà pé kí wọ́n má ba àdán òun wò pẹ̀lú kíni pẹ̀lú àdánwò kan tó lè gba ìgbàgbọ́ òun kúrò ọlọ́run kó ṣàánú wa wọ́n tá a rí kọ́nú àyà yẹn ni so torí náà bí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yẹn tẹ́ ń ṣẹlẹ̀ káàkiri àwa náà ń gbà mí akàndédé gbọ́ pásídẹ́ǹtì kan ṣẹlẹ̀ ní nàìjíríà wọ́n lè sọ pé èèyàn báyìí ló kú ara àwọn àdánwò ni ìwọ gan lè wà nú ọkọ̀ yẹn wọ́n bá ní inú àwọn tó ṣèvò wà ń bẹ̀ kó káǹtì ẹ̀ ó yẹ kó kà sí àdánwò kó wá ronú pìwàdà kó máa bẹ lọ́run yá mú kọ́lìbàlì kùlùb sábìt kọ́lìbí àìlẹ́ tí ìní fọkàn mi ọlọ́run kó ṣàánú wa wàlọ́ anna alal kúrọ̀ amanu wattaqaw لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ọlọ́run ní wọ́lọ́ anna alàlìkúrọ̀ ìbáṣe pé àwọn aráàánú ìlú àmànú wọ́n gbàgbọ́ wàtákọ̀ ò wọ́n sì páyà ọlọ́run ọba ní àbádá àlùbáríkà bò wọ́n láti sánmà látòkè wọn wàlà àbá sì tún jẹ́ kí àlùbáríkà kó máa ń jáde láti abẹ́ wọn ṣùgbọ́n o kàkà kí wọ́n gbàgbọ́ kí wọ́n páyà ọlọ́run kàdàbú wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àkọ̀dínáhùn abágbá wọn mú bí kánú yaksibun pẹ̀lú tí wọ́n ṣe níṣẹ́ àwọn àbá àsàlàyé pé àlùbáríkà tí ó sọ̀kalẹ̀ látòkè náà lòjò àlùbáríkà tí ó wà láti inú ilẹ̀ ni àwọn irúgbìn àtàwọn àlùmọ́nì oríṣiríṣi tó wà nínú kíni tó wà nínú ilẹ̀ ẹ wo nàìjíríà ní ìsìn àlépo rọ̀bì àbí a ní wúrà tí wọ́n ń pè ní góòlù a láwọn oríṣiríṣi omi ń bẹ nínú ilẹ̀ báyìí táàmù kó wà ń bẹ ó tún lè jẹ́ pé ìran míì lọ́lọ́run ó tún ti mú jáde ẹran tí èédú tí wọ́n ń pè ní kóòlù ó jáde nàìjíríà lẹ́nugun àbí alòǹgbà náà fi ṣọrọ̀ ajé àbá àfi ṣọrọ̀ ajé ṣùgbọ́n gbà tá a répo rọ̀bì agbójúkú ò níbi èédú torí pé epo rọ̀bì tí wọ́n ń pè ní crude oil owó tó jáde ń bẹ̀ ó ju ti èédú lọ ẹ má jẹ ntàn yóò lè tún dọ̀la ọlọ́run ó tún mú nǹkan míì jáde nínú ilẹ̀ tówó rẹ̀ ó tún ṣe kíni ju ti epo rọ̀bì lọ. ẹ wo àwọn orílẹ̀-èdè ilẹ̀ lárúbáwá táwọn bàbá wọn ti ń ṣẹ̀sìn ti pẹ́ ṣùgbọ́n tí wọ́n wà nínú àìní kódà Saudi Arabia jẹ́ kan bẹ̀ nínú àwọn ìlú tí àwọn èèyàn ò ti ní tẹ́lẹ̀ tẹ́bi ń pa àwọn èèyàn dáadáa àwọn bíi Mẹ́kà Mẹ́dínà gbogbo àwọn ìlú gbogbo Dubai gbogbo kọ́tọ̀rù tẹ́ ń wò yín sìn pátá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìnira làwọn èèyàn wà ń bẹ̀ ṣùgbọ́n wọn ò gbọ́ wọn lẹ́ni tó ń ṣe Islam kí lọ́lọ́run wá ṣe fún wọn nǹkan tí gbogbo ayé ní bùkátà sí ọlọ́run fàyọ jáde nínú ilẹ̀ wọn ó wá sọ bẹ́ẹ̀ di ibùrọ̀ ààyè rọrùn tó sì jẹ́ pé ìnira ni wọ́n rí ń bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n gba tító fọ́lọ̀ lórí ìnira tí wọ́n rí ọlọ́run wá sọ ìnira yẹn di rọrùn débi wípé ibi tí wọn ò ti gbin ápù wọn ò mọ̀ jẹ ápù tútù ń bẹ ibi tí wọn ò ti gbin gbàdó wọn ò jẹ gbàdó ń àgbàdó tútù ibi tádìẹ ò ti yé ní mọ́kà mo ẹyin mọ́kà wọ́n tún kọ expiring date sí la wọ́n tẹ̀ ẹ̀pá wà ládìẹ ń bí ẹyin ìgbà mí èyàn ó rẹ̀ ẹyin mí èyàn ó fọ́ báyìí ó kàn máa rùn kùrù ni tí wọ́n wọ́n ti kọ déètì tí ó expire sí wọ́n ti tẹ̀ sí lára. àwọn oríṣiríṣi ọ̀gẹ̀dẹ̀ mọ́kà 2013 tí mo kọ́ lọ mọ́kà ike ṣẹ́mọ́ ike ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi ń dírẹ́sì níwájú ká yẹn exactly bẹ́yìn ó ṣe bọ́gọ̀dẹ̀ ti 2013 ṣe rí nìyẹn ṣùgbọ́n last year ọ̀gẹ̀dẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ yẹn bóyá variety mi tí wọ́n kó wa ní ṣùgbọ́n ọ̀gẹ̀dẹ̀ yẹn èèyàn rò pé ike no be ń ṣe o èèyàn rò pé ike ni wọ́n kàn fi decorate ọ̀gẹ̀dẹ̀ ni ṣé wọ́n ń gbé bẹ́ẹ̀ ní sà àwa tá à ń gbé ń bí ní ìsìnkílà jẹ́ pàrùpàrù in fact àwọn kìíní yẹn máa ń yà mí lẹ́nu gbogbo nǹkan tútù tútù tí wọn ò gbé ń bẹ̀ wọ́n ń jẹ́ nítorí pé wọ́n dúró sínú ẹ̀sìn ìlọ́lọ́wọ́ bá fi ṣe pé wala anna ahlal qura amanu wattaqaw lafatahna alayhim barakatin minas samai wal ardi. epo rọ̀bí bá jáde mọ́ka góòlù jáde ń bẹ̀ gbogbo ń nwa ń wá tí wọ́n fi ń ṣọ̀rọ̀ ajé wọn wá ní wọn ò wá rọra ní ọlọ́run fún wọn ní kéke ọlọ́run dàálù wọn gbogbo àwọn ilẹ̀ lárúbá tí wọ́n ti ń kírun yẹn ẹ lọ anybody ẹ lọ ka history Dubai United Arab Emirates Qatar Bahrain uh, Qatar ni Qatar yẹn o àwọn ìwúlúwò tó ní àwọn èèyàn tó ti ń pariwo sí ẹ́ Kuwait àwọn Oman ní àwọn ìlú táwọn èèyàn gbà pówó wà ń sí yẹn UAE ẹ lọ wo history wọn hundred years ago their parents àwọn òbí wọn sea diver ni wọn kí wọ́n tó jẹun ó sá ìsàlẹ̀ òkun ó lọ wá òkòtó òkun ṣó ti yẹ àwọn èkúta aṣọ ni wọ́n lọ ta kó ni wọ́n tó lè jẹun ràkúnmí ni wọ́n dà àwọn àpàkẹ́tẹ̀ lórí bí wọ́n ṣe ń lọ́nu pápá nìyẹn kò sí ti ń jẹ́ ní ẹlẹ́tírísítì ẹ̀yìn ẹwọ́dún táwọn mẹ́kẹ́ Faraday tí wọ́n ti kó náà dé London tí wọ́n ti kó dé gbogbo ẹ̀ ṣùgbọ́n gbà tí wọn ò gbò wọn ò yẹ̀ lẹ́ni tí sàn kírun ọlọ́run ní ká kírun á kírun ọlọ́run ní ká gbàwẹ̀ á gbàwẹ̀ ọlọ́run ní àṣẹ ilé á ṣe kí ló padà ṣẹlẹ̀ báràkà bá sọ̀kalẹ̀ látòkèlé wọn lórí gbogbo aeroplane bá ń fò bọ̀ ìyẹn mo ṣe stimbatu yẹn jáde ní o látòkè àbí gbogbo aeroplane ti láǹdì bẹ́ẹ̀ kí ni wọ́n kó bọ̀ oore aeroplane bọ́ǹbù kankan yìí láǹdì bẹ́ẹ̀ àlùbáríkà jáde inú ilẹ̀ mo ti ṣàlàyé yẹn gbogbo ìlú ń bá dé ah sheik abubakar gumi rahimahullah nínú ìwé rẹ̀ my stand mo kà á 1955 tí n bá gbàgbé tó lóun lọ sí mọ́kà ó ní the palace of their prince àwọn ọmọ ọba abẹ àtọba abẹ ààfin wọn iná fìtílà ni wọ́n tàn sọ́tún àtòsì téèyàn bá ń rìn lọ ọbẹ̀ kò sínà ẹ̀lẹ́tíríkì ó dẹ̀ ya fọ́tò bẹ̀ tó tún bá wọn àfa àbẹ̀yà tí ẹ bá rí rìn yóò pé ebi wà lára àwọn èèyàn kí ẹ pé mo fi ń bú wọn o torí pé ara wọn èèyàn mọ̀ pé àwọn eléyìí ẹ̀yẹ wá wà àwọn àfa àwọn lónìí ní ìsìn táwọn ọmọ tìsín bá jókòó rọ́tọ́rọ́tọ́ ní gbogbo ọmọ dán àwọn nínú àwọn slangi táwọn boys máa lò àwọn bínú jalabia báwa nígbè ní àwọn jalabia tó ti nù. No jàlàbí àwà eh, ẹrù ní àbí ẹrù ní torówó ni ẹnìkan fẹ́ ra ìkan lọ́dọ̀ ọ̀rẹ́ kan lákúrẹ́ nígbàtí wọ́n dé obìnrin kan ní orí àwọn wọ́n lè lò ní 25,000 ó fò jáde ni ó rò pé 2,000 naira àwọn tẹ́yìn gan bá rí jàlàbí pé eléyìí yàtọ̀ 30,000 40,000 ó wá di tí wọ́n ń lò kiri nígboro láì láì ṣe joyè torí náà àwa nàìjíríà pàápàá jùlọ àwa yorùbá ẹja dúró tọlọ́hún gbogbo àwọn tí wọ́n máa ń sọ pé ẹja lọ bẹ́ẹ̀ ká lọ rí èpè àólẹ̀ kúò pé èpè àólẹ̀ ló ń jà wá pé ńgbà tó ṣépè kan ká lọ rí ẹ̀mọ́dà wọn lóhun irun táǹkì ni ẹja máa kí Ìlọrin gan is a typical example tẹ́ pé dẹ̀ ń ṣe tẹ́ bá lọ lọ́rin láwọn 70s èyí ó yànú tẹ́ bá débẹ̀ ní ìsìn kéèyàn wá sáwọn ilẹ̀ ti wa ní 70s kéèyàn lọ lọ́rin ó yàtọ̀ ṣùgbọ́n ìlọrin àtàwọn ìlú wa ní ìsìn ẹwò síra wọn sójọra àmọ́ sáà ń kírun tí wọ́n lọ ní mi sọ pé mo lábùjẹ kú mọ́ sì mi gbọ́ o abalabi táwọn wò ní pé kéèyàn dún ní mẹ́sìn ọlọ́run ọbọ̀ padà láàyàn ẹwà àwọn àfáà náà tí wọ́n pè lọ́lẹ̀ ń tẹ̀ láàfáà gbogbo wọn ẹwọ kọ̀ ń gùn lónìí láì jẹ gbogbo nǹkan táwọn èèyàn ń kó kí lánàá wọn ni àwọn àfáà ní iṣẹ́ ọlọ́pàá àrámù iṣẹ́ adájọ́ àrámù iṣẹ́ lọ́yà àrámù iṣẹ́ òní mo tún rí tí pè ní ọmọ ò ní rèlú èbó gbogbo àwọn ò lọ táwọn sọ ń gbà yẹn ń sáwọn ò padà ráyé gan báyìí ni tún ẹlẹ́ bàbá ẹjẹ́ mọ́ bínú ọkọ̀ yìí òun fi tayín lọ́rẹ́ lọ gbé fáwọn ọmọ kéwù òun ti ní tòun sàwọn àlékún bàbá ẹ mọ mí ni wà ń bí wá sí nǹkan tẹ́ ṣe níjó ni kí wá ní ká ṣe ẹ̀dá ẹ̀fún bí tílẹ̀ yín wà wọ́n fẹ́ bá yín kọ́lé ibi tẹ́ ń gbé yóò fi tì yín àwọn ọmọ kan ń bẹ́ẹ̀ wọ́n ní ìdílé lọ́ọ̀kọ̀ fún ọ níbi tí mò ń gbé ìtẹ́ ńlọ́rùn bàbá ẹjọ́ ẹ fún mi lákàntì yín mo fẹ́ kí owó kan báyìí máa wọ àwọn sùkúù kan bẹ́ẹ̀ wọn ò ní wọn ò rówó tíṣà wọn san lọ máa fi sákàǹtì wọn bàbá ti yín gangan wọ́n wá ń fowó lé àwọn bàbá ń kí lánàá àwọn bàbá ń sì ṣe kí ni wọ́n sá fún ayé ayé òní wá lé wọn kí báyìí so bọ́rọ̀ ti rí nìyẹn kí lọ́lọ́wọ́ sọ kà síwájú walakin kaddabu ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ṣùgbọ́n wọ́n pe ọ̀rọ̀ Ọlọ́run nírọ́ àwọn ìlú tí wọ́n ò gbà tọ́lọ́run àwa gbá wọn mú pẹ̀lú nǹkan tí wọ́n ṣe níṣẹ́ bí mà kàlù yàtìkù ọlọ́run dákun ṣàánú wa nàìjíríà o má fọwọ́ rọ́bàná látò àkídnà iná síná àwọn àtọ́nà wàlá tààmìlà àlẹ́yìnà ìsọ̀rọ̀n kama hamalta wa alẹ́lẹ́dínà min kọbìlínà rọ̀bàná wàlá tó hamilina má látọ̀ kọtàlánà bí wà fọ̀ánà wà kìrìlánà wà rahamna anta maulana fansurina ala alqawmil kafirin afa amina afa amina ahlul qura an ya'tiyahum ba'suna bayatan wa hum na Ọlọ́run ni àwọn ará ìlú ṣe fọkàn balẹ̀ pé ìyà Ọlọ́run ò lè wá bá yín bayatan lóru wa hum na imu nígbà wọ́n ti sùn àbí ó ti sùn tí iná bá ń bẹ̀rẹ̀ sí rọ̀ láti sánmọ̀ nígbà téèyàn sùn téèyàn bá jí ń bo lèyàn ó lọ ṣèbí tó bá jọ̀sán lóde olè òkè òkè ọ̀nà bẹ̀yẹn kò síná bẹ̀jẹ̀ ń gbàbẹ̀ ẹ̀ máa sáré kìkì kan ooru bárabárabárabára ọlọ́ọ̀lọ́ lè ṣe bẹ́ẹ̀ àwa amina. àwa amina ahlul qura an ya'tiyahum ba'suna duhan wa hum yal'abun. ọlọ́ọ̀ni tá a bá mú wá lóru àwọn kan lè sọ pé ẹn kò ṣe wá lọ́sàn àwọn èèyàn wọ́n pe panápaná wọ́n pe àwọn scientist wọ́n solve problem ọlọ́ni ó dáa torí ẹlòmí ti ń sọ bẹ́ẹ̀ nú ọkàn ọlọ́ni sẹ́ẹ̀ fọkàn balẹ̀ àyà tí àwọn bá súnà dóhà a lè jẹ́ kó wá bá yín lásìkò yálẹ̀ ta ẹ̀ tí ìṣiṣẹ́ kó rẹ̀ yín lọ́sàn wà ń yàlẹ̀ àbùn níbi tí wọ́n ti ń ṣeré ibi tẹ́ ti ń wo bọ́ọ̀lù tẹ́ ti ń wo wrestling ibi tẹ́ ti ń ta púùlù níbi tẹ́ ti ń ṣe bẹ́tìn tẹ́ ń ṣeré lọ́wọ́ ọlọ́run lòun lè jẹ́ kí ìyàwó sọ̀kalẹ̀ ń bẹ̀ ibi tẹ́ ti lẹ́ ń ṣe rìsáàcì research center ẹ̀ẹ́ kí ló wọ́n tún lórúkọ oríṣiríṣi jẹ́ máa fún gbogbo ẹ̀ center for excellence center for kìíní kan ibi tẹ́ ti wà ń gan òun lè jẹ́ kí nǹkan wá jẹ́ yìí ẹ̀ ń ṣe àwọ́ọ̀dù lọ́wọ́ kìíní kan àwọ́ọ̀dù òun lè jẹ́ kí ìyàwó sọ̀kalẹ̀ ń bẹ̀wọ̀n tẹ̀síwájú ṣé wọ́n fọkàn balẹ̀ sí ti ọlọ́run àfáàní bá ṣùú wànàkùnmẹ́tàwù bá ṣáú wànàkùnmẹ́tàwù ṣé wọ́n fọkàn balẹ̀ sí ìyà ọlọ́run àti ẹ̀san tọ́lọ́run lè gbà lára wa ṣé wọ́n fọkàn balẹ̀ sí ni wọ́n kò dèrọ́tàwù àléyìn àti agbára ọlọ́run lé wọn lórí wà àkọ́dà ú ìyá òmfì halis sáàwíhìm wàgọ̀f láti ìm tọ́lọ̀wọ́ gba wọn mú lásìkò tí wọ́n ti gbàgbé tí wọ́n sì ti sọkànà náà fala ya'manu makra illa al-qawmul khasirun torí náà ẹnìkan ò ní fọkànbalẹ̀ sétè ọlọ́run àyàfi ìjọ tí ó ṣòfò ọlọ́run mọ́ sí wá lólófò ìyẹn ni pé bá ṣe wáyí tààlà ń kírun náà gbọ́dọ̀ fọkàn balẹ̀ pé kò lè ṣẹlẹ̀ sí wa ẹ má sọ ah China ni wọ́n ti rí earthquake wàhálà ò lè ṣẹlẹ̀ Nàìjíríà ìṣùgbọ́n lọ́mọ jẹ́ ó ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n kọ́kàn mọ́ wa balẹ̀ àmọ́ bẹ lọ́hun tó rọ́lọ́ sọ́nu sọ́rọ́tù múlíkù àmì tó máa ń fi sàmá ìyà kọ̀ sí fàbí kùmùlà fàídà ìyà tàmùrù alẹ́ iṣẹ́ ìfọkàn balẹ̀ pé tó wà sánmọ́ ò lè falẹ̀ ya mọ́ ilẹ́sẹ̀ tí ó rí tàmùrù tí ó mì ní ìsìn ọmọ mi tún ma fi sàmáyà yúrísílà alékùn hásìbà abọ́kànyí balẹ̀ pẹ́ tó wà sánmọ̀ ò lè sọ òkúta léyìn lórí fásọ̀tà alẹ́múnà káífà nàdìrì ẹwà ọmọ bí kìlọ ti rí wà lákọ́ríkà dábàlẹ̀ dínà mi kọ́bìlì ìfà káífà kánà nàkèrè wọ́n mọ bí ìyà ọlọ́run ṣe rí àwọn tó ti ṣẹlẹ̀ sí kí lọ́lọ́run lé wọn lórí hijaro okuta ẹwọ ọ̀rọ̀ òkúta sọ̀kalẹ̀ lé wọn lórí ọlọ́run ó wa ọlọ́run ti àtúnsọ wípé tó ń tẹ̀léra wọn ni kò dáwọ́ dúró wíyí ọlọ́run kó làwọn ń bẹ̀ náà أَوَلَمْ يَهْدِ لِلَّذِينَ يَرِثُونَ الْأَرْضَ مِن بَعْدِ من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون الله أولم يهدي للذين يرثون الأرض من بعد أهلها àwọn tó ti lólẹ̀ lánàá àwọn tó jogún lẹ́yìn lónìí ṣé wọ́n hàn sáwọn ni wípé aláwọ̀nà ṣáàù tó bá kó wù àwọn ọlọ́rin asọ̀bìnáhùn bí dùnú bí im àbá jẹ wọ́n níyà nítorí ẹ̀ṣẹ̀ wọn wà náà tó bá wà làkùlù bí im àbá dí ọkàn wọn pa fàúmúláyà sinaru ní gbọ́mọ́ tílíkàlùkúrọ̀ àwọn ìlú ta ti ń sọ́tàn wọ́n bọ̀ yìí nàkúsù alékàmìnà àbáyí à ń sọ ìtàn wọn fún yín ni wọ́lákọ̀dìyà àti mùrùsùlùm àwọn òjíṣẹ́ wọn ti wá bá wọn bìlìbà yìí náà pẹ̀lú àlàyé àwọn àmì àtiṣẹ́ ìyanu fàmọ̀kánù lè yùpínú bímọ kádàbùmí kọ́bìl wọn ò jẹ́ tó lè gbàgbọ́ ohun kan tí wọ́n ti pè ní rọ́tẹ́lẹ̀ kàdáàlì kàyàtìbà òlọ́ àlàkùlù bìlì kàfírìn báyìí lọ́lọ́run máa dí ọkàn wọn kèfèrí kí ló fà á tọ́lọ́run fi dí ọkàn wọn mo ti sọ tẹ̀bá rántí nítorí pé wọ́n kọ iṣẹ́ ọlọ́run yẹn ọlọ́run wá dí ọkàn wọn pa láti jẹ́ ìjẹníyà fún kíkọ̀ tí wọ́n kọ̀rọ̀ ọlọ́run torí bọ́kàn wọn ṣe díù ní ó àjẹ wọn wọ̀ná ìgbà tí wọ́n bá wọn sọ tí wọ́n kọ̀ yẹn òkè ìyà sí ni wọn ò sì ní jìyà àfi kọ́kàn ó ọlọ́run wá dí ọkàn wọn ó jẹ́ ẹ̀san títakò ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n takò yẹn torí pé lómi lè máa bẹ̀rẹ̀ pé wáìtọ́ ọlọ́run dí ìjẹníyà ẹ̀ṣẹ̀ wọn yẹn nìyẹn ó ní mo fi sọ nígbà náà wípé tá bá ti ń gbọ́rọ̀ Ọlọ́run nínú Quran tí n tí wọ́n sọ yẹn ó bá wa wí lẹ́sẹ̀kẹsẹ̀ ká gbà kọ́lọ̀ máa lọ dí ọkàn tiwa náà pa kó mọ́ di pé àwa máa gbòòrò a máa gbèrú sí i a máa dàgbà sí i nínú kíni nínú ẹ̀ṣẹ̀ gábí àbọ̀nfà wa kí ṣe sọ tẹ́yìn ó máa yọ ṣẹ̀kẹ̀ nínú ẹ̀ṣẹ̀ أما علمت بأن شاهد الله أما علمت بأن شاهد يا فارحا في المعاصي ìwọ tó ń yọ ṣẹ̀kẹ̀ nínú ẹ̀ṣẹ̀ nígbà ṣàwátì à nígbà tó lágbára láti dẹ́ṣẹ̀ yẹn tó ń ṣojú kòkòrò ẹ̀ tẹ́yàn bá wà lọ́dọ̀ zina dùn ṣe ó rọrùn ju gbàtẹ́yàn bá darúgbó lọ ní àsìkò yẹn gángan àwọn dókítà tí sọ pé ẹ̀dọ̀ rẹ ti bàjẹ́ kíndìnrín rẹ ti bu tó bá fọtílẹ̀ ò nílò jóṣù méje lọ ló fi lọ fọtílẹ̀ kéèṣe yẹn lásìkò tó ń mutí táwọn èèyàn sọ pé ẹni tó yọkùn ẹgbówó fún àmà àlìmtàbí àna ṣàhìdá lọ́wọ́ àmà àlìmtàbí àna ṣàhìdá lọ́wọ́ tó mà pọ́lọ̀ nǹkan dé ọlẹ́kẹ́ ni kọ́dámú ta kò ti bá sí لم ينسى الله إن كنت ناسيا إن الذنوب àwọn ẹ̀ṣẹ̀ rẹ o ti ṣẹ̀ sẹ́yìn yẹn kútìbá o ti wà lákọọ́lẹ̀ ìwọ ló gbàgbé o ọlọ́run ò gbàgbé nǹkan tánà sí àálàmì bí ìwọ bá gbàgbé ọlọ́run ò gbàgbé lóòótọ́ sì ni àwọn kan wà téèyàn ti dá sẹ́yìn èyí rántí mọ́ wàláì ọ̀tàbà sọ ni pé ìwọ ló rántí ó wà nínú àkọọ́lẹ̀ إلى متى أنت في لهو وفي لعب استغفر الله فإن الغافر الله orin láàbí kásẹ̀ tẹ̀fsìrì yẹn lẹ̀ ìlàmẹ́ta àǹtàfí ìlàwé wá fi láìbí lọ́dìgbà wo ló fẹ́ bá rádaràdà ìdá ìwà mùsùà àti ìwà àgbèrè pẹ̀lú ìwà àgbèrè irin táńkù táńkù lérí lẹ̀ kéèyàn tún ṣẹ̀ kó tún máa yọ ṣẹ̀kẹ́ ń bẹ̀ mo mọ sábà sọ bí alẹ́ yóò mọ kọjá lọ ẹlòmí àbá báwo ni ẹjẹ́ wọn fún yín gúdà méjì la ilaha illallah ẹjẹ́ wọn fún yín gúdà méjì àfáà tó mọ̀ kó ń ṣe wá àsìkò tí ò dáa mo ní nínú mọ́ṣáláṣí mo wà ń bẹ̀ ẹnìkan wá ń ṣe wá àsìkò ọmọ mutí mo gbọ́ lẹ́ni ẹnìkan sọ ń bẹ̀ mo gbọ́ ó ní ẹ̀kọ́ ṣe mú ó ní ẹ̀kọ́ ìsìnrẹ́ yẹrù ṣe nà ṣọ orútọ́ bá sọnù ó gbọ́ mo dẹ̀ mẹ́ni yẹn kan ó ní ẹmú òfin kankan ṣe yẹn wọ́n fi ń tọba ní inú mẹ́ṣáláṣí ẹni yẹn ń ṣe wá síwájú ó sọ bó mo dẹ́ni yẹn mọ̀ sẹ́ni báwọn wọ́n fi ń tọba ní náà ìlàmàtà àtàfi ìlàwé wọ́bí ṣé níbi eré ọmọ eke àtẹ̀rí àgbà báwọn àbáwá ṣe máa túnú ni níbi ìranù àtàrẹ ṣé ibẹ̀ náà ló fẹ́ gbó sí Tara ṣaṣa lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kó ronúkúwàdà fa inna gọ́ọ̀fìrọ̀lọ́ọ̀.

láǹtàní yẹ́ omi fi mahal nígbà tó ń fá kùn tó fẹ́fẹ́ ṣe yẹn sílẹ̀ ẹlòmínà máa ń sọ fún ẹ̀pẹ́ afá ẹ fún mi ní time èmi gan mọ̀ pé kò dá máa adjust but ẹ fún mi ní time ó fẹ́ enjoy ẹ̀ṣẹ̀ yẹn díẹ̀ sí i will come back afa ṣe bẹ́ẹ̀ rí mi ní wá sí yín èmi ni mo mọ reason tí mi fi ń wá ẹ ṣáà fún mi ní time ọlọ́run níjó kú o alákàlì musawi fóònù ẹ́ alakal musawifun alẹ́dínà yakuluna sáúfà àtú ọlọ́mọjẹ tẹ́síwìfò kó bá wa àwọn tí wọ́n procrastinate the procrastinators are doomed àwọn tó ń sọ pé ọ̀la ọ̀la ọ̀la máa túbá àfáà sì sọ yí pé anárúbà rízà tún wàlẹ̀ àkímọ́lọ́hùn anárúbà rízà tún wàlẹ̀ àkímọ́lọ́hùn wà náà mọ́ pàálùkà asírọ̀ rízọ ìrọ̀ tún anárúbà rízà tún anáhù bàrísà tún wọlé ha ẹ̀ẹ́ ọlọ́mọ́mọ́ kọ́ lúkà lómi ti rẹ ó ti tọ́jú tí ó sọ fọ́lọ̀ ńlẹ̀ àwáwí láàpẹ́ ànípé láròjàre àwọn àwáwí tí ó sọ fọ́lọ̀ pé ọlọ́run kìí ṣẹjọ́ òun náà environment tóun ti bára òun ni fàmọ́mọ́ kọ lùkà kí ló fẹ́ wí lọ́dọ̀ ọlọ́run sí sọ gbogbo kọ̀ọ̀kọ̀ rẹ gbangba ní lọ́dọ̀ ọlọ́run ìsàtún wọ́lẹ̀ á kì ìsàtún ọba sì ní ó ń jò ní ó hàn ọlọ́run sì kìí sí lọ́yà lọ́yà gan ó gba yóò gbàdájọ́ ti ẹ̀ so òkè epo gba lọ́yà ń jọ náà ala o ṣeun yà ó máa lè ìsà pítàrọ̀ máa yà fún àlùlọ́wọ́ yà ó máa lè ìsà ibi tá dàdúró sí ni ló gbára ọlọ nínú àwẹ̀ yìí wà lámú àfáà ní kó lọ́mọ̀ bí anákàmọ̀ okó fún alákọ́dà míì ó dúró lórí gìgísẹ̀ rẹ̀ wájú ọlọ́run how many years nothing less than fifty thousand years lè yóò fi dúró níjọ́ gbèǹde mo ti sàlàyé ẹjọ́ nínú sàálàsà ìlú bí àdábì wà kì fifty thousand years kéèyàn dúró báyìí yọ́mọ̀ lè isab níjọ́ ṣeṣírò tààrà ọmọ ẹ̀yàfọ́ àìlúlọ́wọ́ yọ́mọ̀ lè isab ó rí ń tọ́lọ́run ó ṣe ń jẹ́ ń jọ náà ọlọ́run mọ́ṣà wá ń ṣe kú ṣe ń jọ náà ṣàánú wa o rọ̀ ọkàn wa ọlọ́run allahumma ire ọlọ́run ọba fi gbìn ìgbàgbọ́ rẹ̀ habibi ilayna li imana wa zayyana hu fi kulubina wa kari ilayna li kufra wa li ọlọ́run gbìn ìgbàgbọ́ rẹ̀ sí wa lẹ́mi ṣe ìgbàgbọ́ náà lọ́ṣọ́ nínú ẹ̀mí wa jẹ́ kí àìgbàgbọ́ kèfèrí jẹ́ kó kó wa nírira àti ìwà àbàjẹ́ àti máa yapa àṣẹ ọlọ́run bá bí rahmatika ya rahman rahimin wa ya akramal mukramin ti tafsiri ti eléyìí nìyẹn nú àwẹ̀ tinú àwẹ̀ ló tí o gbogbo ọjọ́ jímọ̀ jímọ̀ ní mọ́ṣíláṣí ẹ̀kan lé aago méjì àbọ̀sá aago mẹ́rin ó tún tẹ̀síwájú o gẹ́gẹ́ bá a ṣe ń bá a bọ̀ kó tó dìgbà rọ̀mọ̀tọ́nù bólẹ̀pá ti lọ bẹ̀rẹ̀ fátí àpadà bá kọ́rọ̀ láwà every friday two thirty pm to four pm aago méjì àbọ̀sán aago mẹ́rin à ń ṣe tẹ̀fsìrì ní mọ́ṣáláṣí ẹ̀kan lé ní gbogbo jímọ̀ tàbá ti kí jímọ̀ tàbá àbọ̀ sínú tẹ̀fsìrì ṣaago mẹ́rin tó náà gbogbo àwa tá a bá tún fẹ́ máa tẹ̀síwájú láti máa gbọ́ tẹ̀fsìrì ká darí síbẹ̀ ká lè máa bọ̀ tó bá jẹ́ thursday five to six a máa ń ṣe tẹ̀ps àdís àìparí riyadu sọ́ọ̀lì yìí ta ti bẹ̀rẹ̀ láti bí ọdún more than five or six years ago a ṣe ń ṣe ṣáríwẹ̀ lọ́wọ́ àlàyé ẹ̀ ìyẹn thursday ká máa gbọ́ yẹn náà ọlọ́run bó ń ṣàánú wa ẹlẹ́ẹ̀kẹta ilé ike ó ta sọ pé ká jẹ́ kí àwa fúnra wa àtàwọn ọmọ wa ká wá àtàwọn ọ̀rẹ́ wa àtàwọn tá a mọ̀ rí lókèèrè àti nílé torí pa accommodation wa saturday ti ń bọ̀ a wà ní àlùbáyé títí di bí ìrọ̀lẹ́ ń bẹ̀